inshallah sun wani da su yi da za a samu kuma da ma a da ku shi wa ne kun yi akọ̀rọ̀ lọ́kẹ́ mu àbí kí ìbéèrè tó pọ̀ kí a lè béèrè lọ kan òun mo fẹ́ kí ó bá wa yanjú náà báyìí a bá ti yanjú béèrè náà tán a gba ìdásíkọ̀ lọ́rùn a lọ kí mu àsìkò ìbéèrè ó sì wà fún wa tó pọ̀ dáadáa inshallah lẹ́yìn ìgbà tó bá ṣe lẹ́kṣọ̀ ẹlẹ́ẹ̀kejì tàbí kí ó lè tààrà àmọ́ ìbéèrè àkọ́kọ́ tí mo fẹ́ bá yẹjú papọ̀ mọ́ topic tí wọ́n ṣàlàyé fún wa ó ní pé láìpẹ́ yìí àfáàkọ́lá wá sí àdúgbò tiwa náà mí tí wọ́n láwọn wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ ṣùgbọ́n láwọn ọ̀rọ̀ kan tó ṣe ń pé ó burú já ìdán àti ẹ̀fẹ́ kan bá yanjú ṣùgbọ́n yọ ọ̀kan náà tí ẹ̀ ló ṣe pàtàkì òun náà ni ọ̀rọ̀ anáwó Ìsá alayhi salatu wa salam eléyìí tí àwọn christian wọ́n pè ní jesus christ of nazareth a nínú ẹ̀kọ́ táwọn àbá àwọn kọ́ wa àti lẹ́nu ọba tí ojú tiwa náà tó ìtawà ayíkéde pé nínú àmì pálíkì a máa ń bọ̀ òní pé tó bá di àkókò kan ànábì Ìsá padà bọ̀ jésù padà bọ̀ àmọ́ nítorí ìfẹ́ tako àwọn tá a pè ní christian yìí pé àníwọ̀n sí lójú ọ̀nà àwa wo páwọn náà polongo jésù ń padà bọ̀ bó ni mùsùlùmí náà ti máa sọ pé jésù ń padà bọ̀ kódà àwa náà bínú sọ̀rọ̀ débi bí a ah, kí ló kan mùsùlùmí pẹ̀lú jésù ẹ̀yìn fi jésù lẹ̀ lọ́rùn kẹran tí ẹ̀dàkùn ẹ̀wá sàlàyé débi àmì àlìkíyàmọ̀ nísìnyí bá àwọn àmì kọ̀ọ̀kan rè àwa lè bẹ́ẹ̀ mẹ́nu báyìí ṣé lóòótọ́ ni ò sí lára rẹ̀ ní àbó ní àlàyé inú ṣáájú láti rọ̀ kí ló dé sáà fún wa. alhamdulilayi wa salatu wa salam ala rasulillah wa adáwọ̀pẹ́ fún ọlọ́ọ̀bá àtọ̀rọ̀ sàlátù fún àníwọ̀ Muhammad sallallahu alaihi wasallam ọ̀rọ̀ nípa ipé anábi Isa alaihi salatu wassalam ṣe ń padà bọ̀ kò padà bọ̀ eléyìí kò ń ṣe nǹkan tí ó rújú lọ́dọ̀ àwọn ilé ìṣíwájú ibi tí a ti ń ọ̀rọ̀ irun wa ibi tí a ti mú ọ̀rọ̀ zaka ta ti mú ọ̀rọ̀ àwẹ́ ta ti mú ọ̀rọ̀ hajji wa ta ti mú ọ̀rọ̀ kan, ta ti mú ọ̀rọ̀ kádàrá ta ń sọ inú ẹ̀ náà ni ọ̀rọ̀ pé ànábì isa wọn pa bẹ́ẹ̀ ni wọn kàn má ọba ó gbé e lọ ni. inú ẹ̀ náà ló wà inú ẹ̀ náà ló wà wípé anábì Isa alayhi salatu wassalam ó padà bọ̀ wá sọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ní wa ma qataluhu wa ma salabuhu walakin shubbiha lahu ọlọ́n ṣùgbọ́n wọ́n ọlọ́wọ́ adànkan ẹ̀rú wọn lójú وإن الذين اختلفوا فيه لفي شك منه ọlọ́n ní àwọn tí ẹnu òkò lórí ẹ̀ wọ́n ń ṣe yè méjì ń pa ọ̀rọ̀ rẹ̀ ní máa láwọn bí i mìíràn ọlọ́n ni wọ́n ní mọ̀ ń pa tán sọ ilẹ̀ ti bá vọ́n ọlọ́n ni wọ́n ń tẹ̀lé ọ̀rọ̀ sọkúsọ ni ọmọkọ́tàlú so a rí pé táwọn kan fìrí rẹ̀ nípọ́n ti pa ànábì Ìsá alayhi salatu wassalam ṣùgbọ́n àyà jẹ́ ká mọ̀ wípé wọn pa àwọn kan ní rárá ó ti kú ni kò ṣe pọ́n pa ó lọ sí ìlú Kashmir ní India nígbà yẹn so ipe ibẹ̀ ló kú sí ni wọ́n dẹ̀ sí sí ọlọ́run ní bá Allahu ilayhi ọlọ́run ní òun tán bá bèèrè lọ́wọ́ ẹni tó jẹ́ mùsùlùmí pé kí ni túnmọ̀ bá rọ̀ fà láhù ilẹ̀ ọlọ́run gbé lọ sọ́dọ̀ òun ìsìnà kó sọ wípé ń kìí ṣe pé ọlọ́run bá gbé lọ ní tara ṣùgbọ́n ọlọ́run bá ṣàpọ́nlé rẹ̀ ní túnmọ̀ rẹ̀ eléyìí sì yóò máa tako ń tàn bá bọ̀ tabawo so nasun quran ta bá ní káwò bó ṣe ń gbé bọ̀ ó jẹ́ ká mọ̀ pé ànábì Ìsá lọ sókè náà mẹ́rin tó ní ànábì Ìsá alayhi salatu wasalam kò ní padà wá ó ní láti sọ fún ẹgbà tí Ọlọ́run bá gbé e lọ sókè tó wá ṣe kó gbà pé e sin sínú kò dẹ̀ sí ààrẹ gbà wá kan bóyá ní al-Qur'an ni àbínú àdísanẹ́mùsọ̀ lásán pé sàárè ń bẹ ní nísànmọ́ so ìgbà wo ló máa padà wá sí orí ilẹ̀ eléyìí ni ànẹ́bọ̀wà muhammad sallallahu alaihi wasallam ló yanjú fún wa nínú hadith tó janti jantirẹrẹ nínú sahih bukhari ni nínú sahih muslim ni àtàwọn tẹ́rà hadith ni ṣùgbọ́n problem ta ní lóde òní ó ní pé àwọn kan bẹ tó ṣe pé wọn ní mọ̀ ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn nísìngbà téèyàn kan ka english lásán ní àbólóǹkà bible ó wá fẹ́ mọ́ sọ̀rọ̀ ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn islam tánàbí bá ń sọ fún umar radiyallahu anhu pé amutahawwikuna fiha ya ibn al-khattab tánàbí ni kò fi tó ra alẹ́ bó wá níwọ tó ti ẹ̀ tó ipò èèyàn kankan lárúbá ò gbọ́ tó bá lọ fẹ́ tún kankan ní sinú al-Qur'an náà wà ní kọlọ wáyé tó ní translation wà ní kọlọ bá kó ṣàánú wa àwọn àfáà táwọn gbọ́ lárúbáwá tán sọrú nǹkan báyìí àwọn àfáà rẹ̀ fíù ti wọn kódà ní nàìjíríà wá bíbà yìí ṣe gún mí tán ní kò padà wá ṣe gbùn bá rahimahullahu ta'ala refutation tán ṣe fún o ń bẹ nínú majmu fatawa volume 8 ọ̀sọ́ tọ́dẹ̀ sọ fún ẹlọ túbá ń bí eléyìí tẹ́sọ yìí àwọn tó tújó ní mọ́nu àwọn bí mahmoud shaltut wọ́n sọrú eléyìí wọ́n refute wọn àwọn bí rashid ridọ torí pé kí ni ọ̀rọ̀ ẹ̀sìn yìí ó rí dáadáa lára ń tá gbọ́dọ̀ gbàgbọ́ ni anabuwa muhammad sallallahu alaihi wasallam onílà yanzilanna isa ibn maryam ọmọ isa ọmọ maryam yóò sọ̀kalẹ̀ hakaman adla ní adájọ́ tí ó jẹ adájọ́ oní uh, déédé wàlẹ́ẹ̀kìsàránà sọlíb àwọn àgbélébù táwọn èèyàn ń ṣe káàkiri yóò nìkan mọ̀ dáwó wàlẹ́ẹ̀kìsàránà asọlíb yóò mọ̀ dá gbogbo àgbélébù wàlẹ́kùtùlá ní khinzir ẹlẹ́dẹ̀ táwọn àwọn nasọ́ra tó ń jẹ yóò nìkan ma pa wọn wàlẹ́ àdá àndà jizya bákan náà ìtàn pè ní jizya eléyìí náà yóò jẹ́ nǹkan tó ṣe yí yóò gbé kúrò kí la fẹ́ ló bí eléyìí o anábì isa alìsàlátọ̀ sálá kó fi ìrìnlẹ̀ ipò kí ló dé ó nítorí pé òun mọ báìbù dáadáa òun mọ ń pa ànábì ìsára bó ló ti mọ ń pa ànábì ìsá dáadáa ṣé nínú kùrán ló ti mọ ń pa ànábì ìsá dáadáa àbí ń pa nínú báìbù tó wáyé pé nínú báìbù ni ìtọ́lọ́wọ́ bá sọ fún wa nínú alkùrán nípa báìbù ọlọ́wọ́ bá ní wọ́n ń yí àwọn ọ̀rọ̀ ọnú ẹ̀dà so musulmi kò tí ẹ̀yẹ kó lọ fọ́ọ̀kan ọlọ́ni wà náà so hafdomi mọ̀ọ́dún kiri obi amáyé nǹkan táwọn ọlọ́wọ́ bá sọ fún wọn ni wọ́n ti gbé so ibẹ̀yẹ ni wọ́n wá lọ jòkó tí ìtọ́lọ́wọ́ bá tó jẹ́ káàdì sọ lásán mọ̀ wípé wá ló máa kọ́pí sí oríṣiríṣi oríṣiríṣi version editions gbogbo ẹ̀ lóní o ti study ẹ̀ dáadáa alóòtí ẹ̀ gbọ́dọ̀ súnmọ́ ní tó fi lè márùn-ún máa sọ fún Umar radiyallahu anhu pé wà láwọn anna Musa kana hayyan ma wọ́n sí àrílẹ̀ ti báyìí tí Musa bá ń bẹ láyé kò ní option ju pé kó tẹ̀lé mi lọ so tó bá bá àwọn mùsùlùmí sọ̀rọ̀ ó sọ̀rọ̀ pẹ̀lú al-Qur'an ó dẹ̀ sọ̀rọ̀ pa sunnah eléyìí ni القرآن al-Qur'an الله سبحانه وتعالى subhanahu wa للصاع فلا تمر فلا wùlà ilmu lè sáà falatemtaru nabi ọlọ́run ní falatemtaru nabi ẹ gbọ́dọ̀ ṣe èméjì ń pẹ́ lára àwọn àmì alkiyama ni eléyìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn afóntẹ́fsìrì dólé lórí bákan náà ọlọ́ọ̀bá ni wa in min ahlil kitabi illa la yu'minan nabi qabla wa yawmal qiyamati yakunu alim shahida kò sí ìkanú àwọn tí wọ́n pera wọn ní alukitab àfi kí wọ́n nígbàgbọ́ nú rẹ̀ kọ́bla mọ́tì yìí ṣíwájú ikú rẹ̀ ikú tani ṣe ikú ànábì Isa àbí ikú so in tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá àdúlérò ní pé ikú ànábì Isa alayhi salatu wassalam ìgbà tó bá padà wá táwọn alùkìtàbì tán bẹ́ngbà ẹ̀ tán bá rí òdodo ní kálukú ó nígbàgbọ́nú ẹ̀ ilé ìlọ́pọ̀lọpọ̀ àwọn afún tẹ́fsìrì dúró lórí kí la fẹ́ lò ní pé kò sí tó takò wípé anábì isa ń padà bọ̀ ọ́nú alkùnrán kẹrin rádà ń taari ó ní pé ọlọ́wọ́ bá gbé lọ sókè ṣùgbọ́n ẹlòmí lè wá pé ṣùgbọ́lọ́wọ́ isa ìrẹ̀ isa ìnímùtàwà fíìkà wọ̀rọ̀ fi rúkà iláyà èmi ọlọ́wọ́ wa rafi'uka ilayya máa dẹ̀ gbé wá sọ́dọ̀ mi wa mutahhiruka minal ladhina kafaru máa fò ẹ́ mọ́ kúrò láàrin àwọn tó ṣe kèfèrí bákan náà wa ja'ilu ladhina taba'uka fawqa alladhina kafaru ila yawmil qiyamah àwọn tó bá tẹ̀lé ẹ wọ́n máa borí àwọn tó ṣe wí pọ́n ṣe ilé ìlàfin sọ pé ọlọ́run ọba ti pa àkọ́kọ́ ni wípé gbogbo àwọn àfúntẹ̀fsìrù ni wọ́n fi rinlẹ̀ wípé tàwáfí ní èdè lárúbáwá ó ní ìtumọ̀ tó pọ̀ lára ìtumọ̀ tàwáfí òun ni alkọ́bù kíyàn gba nǹkan tí má ní tàwáfẹ́ ìtù hakimi zaid ìtumọ̀ ni pé mo gbà kọbátù hakimi zaid ẹ̀tọ́ mi mo gbà lọ́dọ̀ zaid ara ìtumọ̀ tàwáfí kan nù eléyìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn fáwọn tẹ̀síru sọ wọ́n ni ní mùtàwà fíìkà èmi ọlọ́run ọba ìní kọ́ọ̀bì dùkà màá gbé ẹ màá gbé ẹ màá gbé ẹ màá gbé ẹ kúrò lẹ̀ wọ̀rọ̀ fìrùkà ìlàyà màá wá sọ́dọ̀ mi wọ́n mọ̀tọ̀ tọ́lọ́wọ́ bá ló ń bẹ̀yẹ ní mutawafika ìtumà rẹ̀ ní wípé iní munawimuka ma kún ẹ lórun wọ̀rọ̀ fìrúkà ìlàyà ma wá gbé ẹ lọ sọ́dọ̀ mi torí pé wà fàátù ní èdè larabawa náà ma ń túnmọ̀ sí orun ọlọ́wọ́ bá òun lòun máa ń ṣe tàwá fi yí lóòrù wọ̀yá alamu ma jọra tún bí nahar ìtẹ́ẹ̀dẹ̀ ń ṣe lọ́sàn wọn lọ́wọ́ bá lòun máa ń parẹ́ ọlọ́ni aláhù yàtàwá fàlánfúsà hínà mọ́tí ha ẹ̀mí tó kú ọlọ́wọ́ ọba ló ṣe tàwá ìtumọ̀ sí pé ọlọ́wọ́ bá pa níbí báyìí aláhù yàtàwá fàlánfúsà hínà mọ́tí ha wálẹ̀ tí lámtàmù ti mẹ́nàmìyà ẹ̀mí tí ó dẹ̀ tí kú ní ojú oorun ti ẹ̀ náà ọlọ́run bá ló ṣe tàwà fí òun náà fayúmsìkú lẹ́ti kọ́dọ̀ alẹ́ almohaj wọ́n yóò sínú òkúrọ̀ ìtò ọlọ́run bá ti ní yóò kú òun ó di mú èyí tí ti ẹ tó òun á rí bá ló ìní mú tàwà fíìkà èmi ọlọ́wọ́ bá máa pẹ́ àbí èmi ọlọ́wọ́ bó kún ẹ lórun àbí èmi ọlọ́wọ́ bá kọ bí ìdúkà máa gbé ẹ ìtumọ̀ mẹ́ta nù máa pẹ́ máa kún ẹ lórun máa gbé ẹ mẹ́tẹ̀ta ló lọ àwọn afáà rẹ̀ sọ wípé ìlà sábàtà lè ṣìtìmáàlù bátọ̀rọ̀ lè ṣìtìmáàlù tí possibility bá ti ń wà ó túnmọ̀ sí pé a lè lò yẹn gẹ́gẹ́ bí ẹ̀rí gbólóhùn kan bẹ tó ṣe pọ́n lò ní sí ó lè túnmẹ̀lé ó lè túnmẹ̀lé ó lè túnmẹ̀lé ìwọ tó bá mú pé ìtúnmẹ̀lé léyìí ó wọ̀rọ̀ mú evidence wa so tó bá sọ wípé ìtumọ̀ rẹ̀ ni pé màá pẹ́ ní ìtumọ̀ rẹ̀ so by this isa ti da ipò ti kú ipé eléyìí ló correct tó bá ní ẹni tí mo fi sọ bẹ́ẹ̀ o ni pé ó lè túmọ̀ tàwáfí lè túmọ̀ ikú ó lè túmọ̀ ẹ̀ ní o tí mú evidence wà ń bẹ̀rẹ̀ ipé ikú ló ń rí fẹ́ sí bẹ̀rẹ̀ ó túmọ̀ sí pé o lè rí evidence ní al-Qur'an ní tó kílẹ̀ pé anábì Isa alisalaam ti kú so in tó kú sí ni kó gbanú báìbù tó mọ́ ń gbà lọ láti lọ mú evidence wá adẹ̀ ti rí evidence tó pọ̀ ní al-Qur'an gan wípé kí ni o tẹ̀lé báìbù yóò harifun al-kalima amma wadi'ihi yuharrifuna al-kalima min ba'di mawadi'i àti rẹ̀lẹ̀ ìpín wọ́n yí ọ̀rọ̀ wa nasu hadha mimma dhukiru bi àti rẹ̀ evidence ilé nínú al-Qur'ani gangan kó gbọ́rọ̀ di báyìí mu anábì dẹ̀ tún fi ń rinlẹ̀ fún Umar radiyallahu anhu ipe kò gbọ́dọ̀ sọ ipe òun fẹ́ mọ́ ka báyìí ni amutahawikuna fiha ibn al-Khattab eléyìí ni lẹ́bẹ́ fún Umar as-sahabiyyul jalil ẹni tó mọ̀ ń sin dáadáa tó ṣe pé ó lè sọ wípé a ah, òun ò bẹ̀rù pé òun lè ṣìnà torí pé òun ti gba tírénì dáadáa òun ti gbọ́rọ̀ anẹ́mìtìlọ́lásán òun ti ká kùránì dáadáa ṣùgbọ́n náà bí ṣe ń kọ́ṣẹ́ ìpé rárá káwàsọ ní ni òun fẹ́ mọ́ lọ fi gbá nǹkan tó ṣe wípé anẹ́mìtìlọ́lásán fi rinlẹ̀ nínú àwọn hadith tó pọ̀ jantirẹ́rẹ́ tó yí pé àwọn hadith mutawatira ni wallahi musiba kọ́lọ̀ kó ṣàánú wa a sì ń tó ń fi ṣorí kúkú yìí ní ibi ọ̀dọ́ wọn náà ló ti mú ìtí kùránì rẹ̀ dẹ̀ kó ẹni wípé o gbọ́dọ̀ gbọ́rọ̀ wọn kó jìnà sí ọ̀rọ̀ wọn ìtí kùránì kọ wa nù anábì tún fi yí ń rinlẹ̀ anábì wọ́n ń sọ fún wa ní àdífì tó pọ̀ ipé anábì isa ń padà bọ̀ wá tó tún sọ bí ó ṣe padà àwá fẹ́ gbàgbọ́ a nítorí pa nímọ̀ kan ìmọ̀ yẹ́bó ló ti wá ṣe wà yìí ni àbí alọmúnú àwọn tíra wọn problem ńlá òlélẹ̀ náà káti ẹ̀wà sọ wípé tàwáfí tó ń bẹ́nu áyà pé nímú tàwáfíìkà ìtumọ̀ rẹ̀ ni wípé èmi ọlọ́run ọgbó pẹ́ iṣù kan tún wà ń bẹ̀rù kí ni iṣù yẹn ó ní pé ọlọ́wọ́ bá ní ní mutawafika wa rafi'uka wọ́wù lọ́wọ́ bá ló ń bẹ̀yẹ ọlọ́wọ́ bọ́ sọ pé ní mutawafika fa rafi'uka ó ní mutawafika wa rafi'uka walwa la ní ìdè lárúbá kò túmọ̀ sí pé ìgbàtẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ tán lè lè ìṣẹ́ ló tẹ̀lé já àní zaidun wa amurun zaidu àti amúrù wa ta ló kọ́kọ́ méjèèjì ẹ́ eh? so a lè sọ pé zaidu ló kọ́kọ́ dé a lè sọ pé amúrù ló kọ́kọ́ dé ó bọ́ sí pé amúrù ló kọ́kọ́ dé èdè lárúbáwá là ń sọ yẹ já àní zaidun wa amúrù ṣùgbọ́n ti máa ní já àní zaidun fa amúrù ó túmọ̀ sí pé zaidu ló kọ́kọ́ dé amúrù ló tẹ̀lé já àní zaidun súnmọ́ amúrù ó túmọ̀ sí pé kí ni zaidu ló kọ́kọ́ dé lẹ́yìn náà ó pẹ́ díẹ̀ òun ni amúrù wá dé èdè lárúbáwánu so iní mùtàwà fíìkà káti ẹ̀ sọ pé èmì àpẹ́ wọ̀rọ̀ fìrùkà ma gbé ẹ lọ sókè èwò kọ́kọ́ ṣẹlẹ̀nú méjèèjì ṣọ́lọ́n kọ́kọ́ gbé lọ sókè ní kọ́lọ́yẹ tó wá pẹ́ àbúlọ́n pàánà kó tó wá gbé lọ sókè so eléyìí àti nǹkan táwọn àfẹ́ẹ̀sì ti yanjú léléyìí ṣùgbọ́n ẹ̀kàn ráwọn èèyàn kan tí kìíní bá ti fọwọ́ bà ni wọ́n mọ̀ sọ̀sọ̀kúsọ̀ mọ́wọ́ kan wọ́n wó fídíò kìíyàn kan náà nú wọn tó náà sọ̀sọ̀ kúsọ̀ ó ní mọ́ Bukhari ń sọmọ lárúbáwá tó iná kò gbọ́ lárúbáwá ẹni tá ń lẹ́ sọ yìí nìkọ́lọ̀ ọba kó ṣàánú wa ni ìwọ sọmọ lárúbáwá ni wọ so túnmọ̀ sí pé wọn náà gbọ́ lárúbáwá bàbá tó bí lọ́mọ ò kí ń Bukhari tó ṣe pé kò sí gbogbo ibi táwọn musulmi wà lágbàáyé tí wọ́n ti respect àtà al-azhar wọ́n respect bukhari bẹ̀ ibi tí wọ́n sọ ipé à ah, ilé ìmọ̀nù wọ́n respect bukhari bẹ̀ ṣùgbọ́n kọ́nà ọba kó ṣàánú wa ìsọkúsọ pọ̀ láwùjọ lónìí ìgbà tí ó saudi ìsìn èèyàn burúkú làwọn ará saudi àwọn tán bẹ́ saudi ìsìn àtọ̀hún wá ni wọ́n àwọn sàábí ànábì tán bẹ ní maka madina tẹ́lẹ̀ wọ́n ti kúrò ń bẹ́ wọ́n ti lọ basra wọ́n lọ kúfà wọ́n lọ Egypti so ìmọ̀ wọn wọ́n ti kó lọ sí egypt so àwọn olówó padà wọ́n wà ń saudi sin àwọn àtọ̀hún wá àwọn àjòjì náà wà ń saudi sin ẹwọ́ bí wọ́n mú rẹ̀ ìmọ̀ wọn wọ́n kó lọ sí egypt dẹ̀ fẹ́ máa ṣe rọ́dù fún èèyàn kan nú àwọn tangent tí wọn náà ní tẹ́lẹ̀ ó ló mọ́kéwú gbà tó ń bẹ mọ́ríkàsì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n kò mọ́kéwú ni o ẹni tó ń ṣe rọ́dù fún yìí o ó dẹ̀ sọ pé so ẹkẹ́ òní pẹ̀lú ní akẹ́mọ̀ yanu akẹ́mọ̀ sọ gbogbo ẹ̀ mọ́ra wọn ni ṣùgbọ́n wọn yẹn báyìí tẹ́ ti rí wọn ní abẹ́ ń gbọ́rọ̀ wọn ẹ̀ ti mọ̀ wípé àwọn èèyàn kan lò wọ́n ni wọ́n àdẹ̀mọ̀ kan lò àwọn ìgbà tó sọ gbogbo tí ó sọ tán ó bá sọ̀rọ̀ ń pa tí òkú bá kú tí wọ́n bá tó bá di pé wọ́n sì òkú gbogbo yìí ṣe gbogbo àwọn kan rẹ̀ ìgbà tí ó bá tún kó ti àdísì àdísì buhari ló bá tún mú mọ́ buhari tí o mọ̀ kí o tí o gbọ́ lárúbáwá o mú àdísì tó wù ń sí nítorí pó bá ìfẹ̀nú ẹ̀mú àdísì àmẹ́bí o ń ṣe wá yìí kí ló dé torí pá nàmí sọ́lọ́sọ́lọ́m ẹgbà míì náà o ti sọ ipé àtún alámbi umúrù dùnìyàkùn èyí lẹ́mọ́ ń pọ̀ ọ̀rọ̀ ayé hadith ni hadith tó bẹ̀rù sọ̀rọ̀ muslim ni ṣùgbọ́n láwọn rìwáyàtì míì tó ṣe pé tẹ̀yìn bá wo anamsọ lásán ó sọjẹ́sì fún àwọn èèyàn yìí pé ẹ ṣe mọ́ fi kíní polin tẹ́ fi síbi kíní ni kẹ ṣe ìgbáralé bóyá ó lè wù dáadáa anábì rẹ̀ sọ fún wọn ipé ìnáma ọ̀dọ̀nà tó zọ́nà falátò àkìdó níbi zọ́nà àbálélé yìí generalize wípé ọ̀rọ̀ anábì ò ṣe wáyìí ọ̀rọ̀ anábì tí ó ń ṣe wá yìí náà ló tún wá mú áyà tó gùn jù ní alkùnrán tó ń sọ̀rọ̀ ń pọ̀ ọ̀rọ̀ kátàkárà tó sọ̀rọ̀ ń pa àrìbá ṣáà ká ní antuma alamu bí umuri duniya kù so jama an so lè fúnra wa ká lè mọ́ ní torí ọmọ ìyá ni wọ́n ẹni tán ló wá sádúgbò yìí tó ń sọ nǹkan yìí bó ṣe ń sọ káàkiri nu òun àti ẹni tá ń sọ yìí wọ́n jọ ń mìtì náà tí wọ́n jọ ń tọ́jọ́ rara wọn lọ́wọ́ níbi eléyìí eléyìí ma lárúbáwá díẹ̀ èyí ò gbọ́ lárúbáwá so wọ́n jọ ń múra wọn jọ ń tira wọn káàkiri ni ṣùgbọ́n ìkíní kejì wọn ní in tí ó wọn mọ̀ ń pẹ̀ ní tí wọ́n ń sọ kọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kí ó ṣàánú wa a'lam